ti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn ohun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ nítorí pé ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun gbé kalẹ̀ lórí ìsàn omi ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sásán tí kò sì búra ẹ̀tàn òní ó rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni àwa ìran tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí ọlọ́run jákọ́bù ẹ orí yín sókè ẹ̀yin ẹni ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kó wọnú ilé yìí wá ta ni ọba ògo yìí olúwa tí ó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní ká gbé yín sókè ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé yìí wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo láé àti láéláé àmín eléyìí ni mo fi wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ògo ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kéjì ìbòwò bàbá ìsàdúrà mi ẹ wo ẹ fọkànbalẹ̀ láàárọ̀ yìí nítorí pé ìjí tí mo dí ìjí tẹ́ ẹ jí ají sínú ire ají sínú ayọ̀ ají sínú àlàáfíà ni nítorí náà ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ wípé bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà àwọn tí ń kọ́ wọn ń ṣe lásán bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ olùṣọ́ ń jí lásán ni ó ní asán ni ó ní asán ni kò sí nǹkan tá fẹ́ ṣe tí ìbá ṣe wípé Olúwa ṣe é fún wa asán ni gbogbo rẹ̀ máa já sí ìyẹn túmọ̀ sí wípé nínú gbogbo èrò wa nínú gbogbo ìṣe wa nínú gbogbo ọ̀rọ̀ wa nínú gbogbo ìmọ̀ wa nínú gbogbo ọgbọ́n wa nínú gbogbo ìwo wa nínú gbogbo ìlọ wa nínú gbogbo ìjẹ wa nínú gbogbo ìwo wa ìgbọ́ wa ìsọ wa ìrìn wa gbogbo ohunkóhun tí a bá ń ṣe tí kò bá ti sí ọlọ́run nínú ẹ̀ gbogbo rẹ̀ pátápátá asán ni bíbélì wípé olúwa oníwàásù náà sì wípé asán ni gbogbo rẹ̀ nítorí náà ni mo ṣe fẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé ọlọ́run ló máa ń fi àyè gbani àkórí tàárọ̀ yìí lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkejì òun náà ni ohun tí a pè ní ìfàyè gbani láti òkè wá bí ọlọ́run kò bá fi àyè gba ènìyàn kò sí ohun tí ẹni náà lè ṣe bí ọlọ́run torí ẹni mo ṣe mú ọ̀rọ̀ ọlọ́run yẹn nínú psalm one twenty seven tó sọ wípé bí kò ṣe pé olúwa bá kọ ilé náà ìwé orin kan wípé ìbá ṣe pé olúwa kò tí wà ní tiwa <laughs> ló yẹ ká wá máa wí nígbà tẹ́ṣù gbógun dìde ọpẹ́ o ọpẹ́ ní fólúwa bàbá wa olóore àṣekà kábíyèsí lẹ́ àfọ̀pẹ́ fún jehova tó gbà wá lọ́wọ́ ọ̀tá àdúpẹ́ olúwa bí ò bá ṣe pé olúwa tí ó pa ìlú náà mọ́ kí ni àwa ìbá máa sọ ìfàyègbani láti òkè wá òun ni àkórí tàárọ̀ yìí ìránṣẹ́ ọlọ́run sì ti wà nínú ilé tájọ máa gbọ́ tájọ máa gbàdúrà lórí làárọ̀ yìí ẹ ti mọ̀ wípé níwọ̀n ìgbà tẹ́ bá ti rí ṣògo ẹni kejì lórí ètò Ògo Ìgbàlà ti ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́ àánú kò sóhun kan tí a fẹ́ fi àánú gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bí kò ṣe ire láti ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Róòmù orí kẹsàn-án ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ṣe sọ wípé ó ní pé èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún ó ní èmi yóò ṣe ìyọ́nú fún àwọn tí èmi yóò ṣe ìyọ́nú fún ó òdú ni wọ́n wọ̀ kì í ṣe àìmọ̀ fún olóko àwọn náà ni pásítọ̀ adémọlá adépọ̀jù bàbá. àtúnkù ọjọ́ tòní. àti ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. a dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àwọn ìta torí gbà. ọlọ́run ṣeun. torí pé ọlọ́run ń bẹ láàyè. bẹ́ẹ̀ ni. ìfarahàn ọlọ́run nínú ayé wa hmm. lórúkọ jésù kò ní já sásán. àmín. kí gbogbo ẹni tẹ́ ń wò mí lọ́jọ́ tòní ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ hmm. ẹ tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ̀ oh, ọ̀rọ̀ wà àṣẹ sì ń tẹ̀lé oh, láti bá ayé rẹ pàdé ọlọ́run láti gbé ìrànlọ́wọ́ àánú ìgbéga láti òkè wá hmm. láti mú kí ayé ẹ kí o lè ní ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ hmm. ẹ jẹ́ a máa tẹ̀síwájú káwo gẹ́gẹ́ bí wọ́n ti sọ yẹn ẹ bá mi lọ sínú òwe ọ̀rọ̀ ọlọ́run òwe steri ẹ bá mi wo ní orí ìkarùn-ún hmm. ẹ bá mi ka ẹsẹ̀ ìkíní àti ìkejì kí ló ti wí ná ẹja ti bẹ̀ mu ìwé sẹ́rí oníkanu ṣẹ́yìn náà ń ṣí ti yín nínú ilé o. ẹsẹ̀ ìkíní àti ìkejì. bẹ́ẹ̀ bá ṣe ń ṣe kí ẹ sì máa kọ sílẹ̀. ó ṣeé ṣe hmm. kẹ́tẹ̀ tó kà ó ṣeé ṣe kò ti lérò pé nínú ìrìn àjò rẹ láyé òun gbàdúrà pé àdúrà rẹ ò gbà. Hmm. o ti wòye wípé o gbà àwẹ̀ o sáré ìje ṣùgbọ́n kò jọra wọn. Hmm. kì í ṣe pé ọlọ́run ò fẹ́ kó jọra wọn kì í ṣe pé ogun ayé nìkan náà ni. Hmm. màá jẹ́ kó yí wa lónìí ẹ bá mi kàwé sẹ́rì yẹn orí kàwé ẹsẹ̀ kéré ẹsẹ̀ kejì. ó sì ṣe ní ọjọ́ kẹta ní ẹ́sítérì wọ aṣọ ayaba rẹ̀ hmm. ó sì dúró ní àgbàlá ilé ọba tí ó wà nínú tó wà nínú lọ́gọ̀ọ̀gán ilé ọba ọba sì jókòó lórí ìtẹ́ rẹ̀ ní ilé ọba tí ó kọjú sí ẹnu ọ̀nà ilé náà. ó ti tó gbogbo alamọ ìtàn ẹ́sítérì hmm. kí ẹ́sítérì tó di ayaba. Mm ó jẹ́ ẹni tí kò ní àmúyẹ hmm. láti jẹ́ ayaba torí wípé níbi tó wà ẹrú ni ṣùgbọ́n kí a tó fi àyè gba Ẹ́sítérì ẹ ayaba àkọ́kọ́ tí ń ṣe Váṣítì ó ti ṣìwàwù ó ti ṣàṣemáṣe ó ti ṣàṣemáṣe ti ṣàṣìṣe náà. ó jábọ́ ìràwọ̀ rẹ̀ jábọ́ gbọ́ ìwọ tó ń wò mí lónìí ìràwọ̀ rẹ̀ ò ní jábọ́. àbí jésù. o ti ń sáré o ti ń gbàdúrà dáadáa pé ọ̀run tì mọ́ ọ gbọ́ lórúkọ jésù kristi ọ̀run rẹ̀ máa ṣí láàárọ̀. àmín. ẹ́sítẹ́rì ayábáríbítà kà yẹn hmm. ó sáré tọ̀ ọba lọ láti lọ sọ ẹ̀dùn ọkàn rẹ̀ nígbà tó ti di ayaba tán ṣùgbọ́n ó nílò kí ọba ó nílò kó rí àánú gbà kí ó ní ọ̀nà láti ní ọ̀dọ̀ ọba àǹfààní àti ọ̀nà láti ní ọ̀dọ̀ ọba láti ọ̀run wá òun lóhun tí àwọn yìí ó láti jáde lọ síbẹ̀ ó ti múra ó ti gbogbo tó yẹ àwọn àmúyẹ tó wà nínú ayé rẹ̀ nígbà tí ọba rí ẹ̀ka ẹsẹ̀ kẹta. ó sì ṣe nígbà tí ọba sì rí tí Ẹ́sítérì ayaba dúró ní àgbàlá òun sì rí orí ọ̀fẹ́ lójú rẹ̀. ó ti tó sà ta ni ọba hmm. ta ni Ẹ́sítérì ẹ jẹ́ kó jọ yóò wá ní kórìíta yìí ọlọ́run òun ni ọba ẹ́sítẹ́rì ni àwa ènìyàn hmm. ipò wo ló fi ara rẹ sí níwájú olúwa báwo lo ti múra sí láti ṣe bá ọlọ́run rìn báwo lo ti ṣe dúró láti lè ní ọ̀nà sí ọ̀dọ̀ rẹ̀ hmm. wọ́n sọ fún ayaba Vashti pé kó múra pẹ̀lú ẹwà ògo rẹ̀ kó jáde wá síwájú ọba láti orí kìíní ìwé yẹn ṣùgbọ́n sọ wípé kí ni tòun láti wá múra kó ń bọ́ síwájú ọba pé ọba èwo ni kí gbogbo yẹn èwo ni kó máa fi ẹwà mìíràn fún gbogbo ayé ohun tí ọba dẹ̀ fẹ́ rí nínú ayé ìwọ tó ń wò mí ni ẹwà ọba ẹwà ògo rẹ nínú ayé rẹ bí ọba ò bá rí ẹwà ògo nínú ayé rẹ tí ò bá fi hàn ó máa nira fún ọ láti jáde láti jẹ ohun tó yẹ kó o jẹ́ àwa dàbí ẹni pé ọ̀run tì mọ́ ènìyàn á hmm. dàbí ẹni pé ènìyàn ò rí àánú gbà àwa dàbí ẹni pé òun nìkan ní ìṣòro ayé dojúkọ á lóun ti gbàdúrà òun ti gba àwẹ̀ ọ̀nà wò rójútùú hmm. ọ̀nà wò rábàyọ kì í ṣe pé kò rábàyọ ìrìn àjò ewu àti ọlọ́run báwo ló ti ṣe rí kí ni nǹkan tó ń ṣe àwọn kan ló yí ọ nínú ìrìn àjò ewu àti ọlọ́run tọ́lọ́ ti ṣe fún ọ ẹ má lọ sínú ìwé àìsáyà orí ìkọkàndínní ọgọ́ta ẹ bá mi ka ẹsẹ̀ ìkejì Isaiah fifty nine verse two ṣùgbọ́n ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín. ohun kan tó lè mú kí ènìyàn sọ ògo níwájú ọlọ́run ṣáájú ni wípé àìṣedéédé tó ń bẹ nínú ayé ènìyàn àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni tá a jókòó tì tá a dẹ́ fọwọ́ pọ́n yẹ́sà. Hmm. ni ó yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín. yes. àti ẹ̀ṣẹ̀ yín Hmm. yóò pọ ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín. ohun kan oṣù tó lè mú kí ọlọ́run ó jìnnà sí ènìyàn òun náà ni ẹ̀ṣẹ̀ hmm. ohun kan tó lè mú kí ọlọ́run ó kòrò ojú sí ènìyàn òun náà ni àwọn ìwà tí kò tọ́ tí ọmọ ènìyàn wù àwọn nǹkan tí a ṣe tí kò tọ́ ẹlòmíà sọ pé irọ́ lásán lòun pa gbọ́ kí ni ìyàtọ̀ nínú ẹni tó parọ́ àti ẹni tó pààyàn hmm. kí náà ṣe sà ẹ̀ṣẹ̀ náà ni wọ́n dá ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń jẹ́ àtẹni tó tó ń ṣàgbèrè àtẹni tó parọ́ àtẹni tó jalè àtẹni tó pànìyàn ẹ̀ṣẹ̀ ni wọ́n dá hmm. ẹ bá mi wo ìwé róòmù orí ìkẹta kí ni ẹsẹ̀ ìkẹta lé ní ogún kí ló ti wí. gbogbo ènìyàn ni ó ṣe àtiṣẹ̀. ó ní gbogbo ènìyàn gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ènìyàn ni ó ṣe àtiṣẹ̀. tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run. wọ́n sì kùnà ògo ọlọ́run ògo tí Éṣítérì gbé jáde ní ọjọ́ yìí tí ọba fi pè é bíbélì sọ pé àwọn ènìyàn ti kùnà ògo rẹ̀ torí kí ni o ẹ̀ṣẹ̀ tó ń bẹ nínú ayé wa ẹnikẹ́ni tó fẹ́ ní ọ̀nà sí ọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ kọjá nípa agbára àti àṣẹ rẹ̀ á láti kọ́kọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ á yapa fún ẹ̀ṣẹ̀ á yapa fún àwọn ohun tí ó lè ba ayé ènìyàn jẹ́ tó lè ba kádàrá ènìyàn jẹ́ òun ló sọ wípé gbogbo ènìyàn ni ó ṣe àti ṣẹ̀ tẹ̀ ti kùnà ògùn ọlọ́run ẹ tẹ̀síwájú sáà ẹ ti kàtọ́. ah mo ti pa dé. ah ó kù síbẹ̀. ó sì kù síbẹ̀ ẹ jẹ́ n tún ṣe padà nígbà náà. three twenty three. yes three twenty three. ó wí pé àwọn ẹni tí à ń dá láre. àwọn ẹni tí à ń dá láre. lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù. alẹ́ tó lè dá wa nídè. Hmm kristi nìkan lè dá ọ nídè ó nìkan lẹ́ni tó lè fà ọ yọ ó lẹ́ni tó lè kó ọ yọ ó lẹ́ni tó lè gbà ọ là ó nìkan ní ọ̀nà àbáyọ ó lè dàbí ẹgbẹ́ ọ̀run dí mọ́ ọ tí o bá ti mọ olùgbàlà tó o ní wà á ní àyè sí ọ̀dọ̀ rẹ̀ ẹjẹ́ àtẹ̀síwájú ẹ lọ́run sínú ìwé éfésù orí ìkejì ẹjẹ́ àti bẹ̀mú láti ẹsẹ̀ ìkejìlá. éfésù orí kejì bẹ́ẹ̀ni ẹsẹ̀ kejìlá ẹjẹ́ àjọ kà ní hmm. orí ìkejì. pé yes. ní àkókò náà. ní àkókò náà. ẹ̀yin wà láìní Kristi. Eh. pé. yes. ní àkókò náà. yes. ẹ̀yin wà ní àìní Kristi. ẹ̀yin wà láìní Kristi. ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì. àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì. láìní ìrètí. yes. àti láìní Ọlọ́run ní ayé. praise the Lord. hallelujah. praise the Lord. hallelujah. ẹ tún tún wò orí ìkejì ìwé Éfésù yẹn ẹsẹ̀ ìkẹtàlá yẹn náà nìkan kẹka. ṣùgbọ́n ṣùgbọ́n nísinsìnyí nísinsìnyí nínú Kristi Jésù nínú Kristi Jésù ẹ̀yin tí ó ti jìnnà réré. ẹ gbọ́ ohun tó wí ẹ ti sọ ògo òun nígbà kan rí ẹ̀yin tí ó ti jìnnà réré. nígbà àtijọ́ rí. nígbà àtijọ́ rí. ni a mú súnmọ́ tòsí. a mú wa súnmọ́ ìtòsí. nípa ẹ̀jẹ̀ Kristi. nípa ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ rẹ̀ ìrònúpìwàdà wa ẹ̀jẹ̀ rẹ̀ tó kásẹ̀ lórí káfárì òun ló fi pè wá padà sí ọ̀dọ̀ rẹ̀ kí a bá lè ní àǹfààní láti súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń wá àǹfààní láti súnmọ́ ọlọ́run ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rẹ̀ ló mú kó jìnnà sí ọlọ́run ó wá dàbí ẹni pé ọlọ́run jìnnà sí rere a ò pé a ọlọ́run ìjọ máa bọ́nú ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run jìnnà sí o ó ní ọwọ́ ọlọ́run ó ní kò kúrú láti gbani etí rẹ̀ ò dẹ̀ wúwo láti gbọ́ ó ti pẹ́ tó ti ń pè é hmm. ohun kan ṣoṣo ló mú kí etí rẹ̀ ó jìnà ohun kan ló mú kí ọwọ́ rẹ̀ ó kúrú ẹ̀ṣẹ̀ tó mẹ́nu ayé rẹ̀ ni ṣùgbọ́n orí kejì ẹsẹ̀ kẹta sọ pé ṣùgbọ́n nínú Kristi Jésù. ẹ̀yin tí ó ti jìnà rere nígbà tí jọ rí ni a mú súnmọ́ tòsí. a mú wa súnmọ́ tòsí. nípa ẹ̀jẹ̀ kristi. nípa ẹ̀jẹ̀ kristi. nípa ni a mú àwọn tí ó ti jìnnà réré láti ibi ẹ̀ṣẹ̀ ni wá sí tòsí nípa ẹ̀jẹ̀ Kristi Jésù ẹ̀wẹ̀ má ti kú nídìí ẹ̀rọ móhùnmáwòrán yẹn tó yẹ ètò wa ògo ìgbàlà ó sì tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì àpòsò orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter ẹ má ti yí kúrò bẹ́ẹ̀ à ń padà bọ̀ o.